Thank you. الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت تهون الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت ولكن إسلامنا لا يموت فإسلامنا نبضنا والعيون على رغم ما يمكر الماكرون يمكر الماكرون الدين فالموت أولى بنا ولسنا نفرق في ديننا في ديننا تهون الحياة وكل يهون الشر نحن السلام نحن السلام وهيهات الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبه نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم أنا أقف لهم الحمد لله أقف لهم الحمد لله الحمد لله رب العالمين لله رب العالمين حمدا وشكرا وشكرا إذا وجعلتا وجعلتا شكرا وشكرا وجعلتا وجعلتا لله رب العالمين حمدا وشكرا dúpẹ́ bàbá olúwa. bàbá olúwa. ọba gbogbo ẹ̀dá. gbogbo ẹ̀dá. bàbá ọlọ́run. bàbá ọlọ́run. àwa ẹ̀dá. tọ́tún ṣerú ẹ̀yìn fún wa. àdúgbò bàbá olúwa. àdúgbò. ń sọ yín pé jọjúmọ́ jọjúmọ́ lórí ń lékún. jọjúmọ́ jọjúmọ́ lórí ń lékún. Sẹ́ni ọjọ́ kaná ìkẹ́dọ̀ pọ̀. fẹ́ yìí sọ òfin. Báwọn jọjúmọ́ jọjúmọ́ lórí ń lékún bá wọ́n má fi lè sọ̀pin báwọn bàbá wa. Adé àkọ́kọ́ náà jàmá. Alhamdulilayi. Alhamdulilayi. Bí ọlọ́run bá ń ṣe oore fún rú àwa kí àbẹ̀ wa ní sẹ́mọ́ yẹnu ọpẹ́ lọ yàmá o tún o tún lọ. Yorùbá lẹ́ni tí a rò pé ó lè fàgọ́ tó wá ṣe bí arébíaré tó kọ́lé alárùrù lọ́rọ́ tí wà. ọ̀kan náà àwọn òbí ọmọ ilé ike ó ọwá kí wa ilé ike ó lédi ó wá jẹ́ àfa. ó wá ń sọ ọ̀rọ̀ ara rẹ̀ nípa bàbá tiẹ̀ wọ́n wò pé ọ̀rọ̀ sísọ yìí ọ̀nà sábà gẹ́lẹ́gẹ́lẹ́ bí ti bàbá tèmi náà. orí bàbá àwọn ò torí kó ní owó tún sílẹ̀ kéwú. nítorí pé ńgbà tí wọ́n mọ̀ lọ́lé kéwú gbogbo ẹ ti ń bẹ láyìíká bàbá àwọn pátá lálàáfà kò sí yòóyòó kan téèyàn lè torí ẹ̀ mọ́mọ́ lọ́lé kéwú jọ ìgbẹ́ ìtàwọn èèyàn ti ń bẹ lára àwọn àfáǹgbà náà kí wọ́n bá lòkù ní wọ́n máa kó bá àwọn àfá àwọn ẹni ọlọ́run àwọn ẹni retí ń bẹ lára àwọn àfáǹgbà yẹn ìmánì wọn ò tún tó kí wọ́n lọ́ra tuntun mi ma ìlú wọn gangan àmọ́ kì í sọmọ àbàdàn hmm. bọ̀sẹ̀ kó lọ́lọ́run dájà sí fún òun náà ti di òun náà ti wọ ẹgbẹ jígẹ lọ́wọ́ gbòòrò yẹ kí wàá dàbí lọ́mọọmọ wá láti fi jọ mẹ́ta sẹ́yìn kọ́lọ́mọdé kọ́mọ náà yóò yára rẹ̀. ó ní ìjọ náà òun ọmọ èròǹgbà bàbá àwọn àmọ́ ńgbà tí bàbá àwọn wà lálẹ́ kí á tó ń wá ìwọ̀n tó ń lè ṣe lójú ọ̀nà tó lọ́hùn tó ń wá rí èrè tí bàbá àwọn jẹ lára pé wọ́n ràn nílé kí olùgbò kéè ntí bàbá yìí rò ńjọ náà nì torí owó kọ́ kò kú sówó ńjọ náà wọ́n ìrówó ńjọ náà níbi ìké tó tó fọmọ síbẹ̀ nítorí ẹ̀ ọ̀rọ̀ tí sọ wá wá sẹ́rẹ́gì ìtàn tèmi náà bàbá mi sọ láì máa yé gbà wọ́n sọ láì máa yé gbà yí pé. ó sì máa ń rówó ní ike òní ń bẹ̀rẹ̀ bá pé kẹgbà ń gba bolo tí ibi iṣẹ́ máa ń ni àwọn òṣèlú owó fi ọbẹ̀ àníkọ́ sáti ẹ̀wá máa sọ̀rọ̀ ọlọ́run kọ jẹ́ káwọn náà tẹ̀lé ní ọlọ́run nù ra wọn. òótọ́ sì ni lódodo gbàtí wọn bá wọn sílé kí o sì pẹ́ jù àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ń gbà náà náà kò tí ì sọ ní rẹpẹtẹ báyìí àwọn àbọ̀ tí mo gbájú ẹ̀ ń gbà yẹn wèé máa gbájú ẹ̀ lébi wọ́n máa gun ọkọ̀ bàǹbàǹbà dáńgọ́ ní ìsìn lọ́dọọdọ gbogbo àfa àti dọkọ̀ ńlá ti ń gbájú ẹ̀ àmọ́ ètò pọ̀ tó pọ̀ àwọn afọ́ òsòtí ìkànjú à wọn ò sì jọ kànjú à báyìí kọ́ máa lò dé tí wọ́n pè wọ́n báyìí wọ́n yẹ jẹ́ àfowó ńgbà náà àwa gbọ́njú bá tí àwọn afá bá ń ṣèjokò ńgbà ti wa tàwa kéékèèké ìmọ̀ ni wọ́n fi ń tá kàdébi pé wọ́n máa kọ wàsíkà síra wọn lóde pé mo kọ́ sí ọwọ́ náà dá padà màá máa tún kéwú lọ́dọ̀ lóde ńgbà náà ìpè tí mo tú yìí ẹ bá tún lè tú dàkejì ẹ̀ kó tú wọ́n máa ń fi kéwú di gbóngbà yẹn kèédó lànà báyìí kèédó lórí báyìí àníyàn wà fẹ́ lórí ẹ̀dá <clears throat> gbogbo wàhálà fún àwọn bàbá yìí ti kalẹ̀ ọlọ́run kúkú ra wọn láre ẹ̀ bí wọ́n máa ń fi màá ṣe ranù lásìkò yìí ẹ bá wọn fẹ́sìn bẹ tí wọ́n ké náà tí wọ́n yanjú tí wọ́n ń lo ìmọ̀ wọn tí màá wá ń tara wọn wúyàn ní ní àfẹ́kọ́ màmí dà báyìí. àmọ́ ń abájẹ́bẹ̀ ni wípé bọ́lọ́ ń bá so tá a bá dúpẹ́ dúpẹ́ dúpẹ́ kọfẹ́ tó. لو كنت أعلم فوق الشكر منزلة كنت أعلم فوق الشكر منزلة أعلى من الشكر عند الله في فعمله أعلى من الشكر عند الله في ثمنه إذا منعتكها ربي معذبها إذا منعتكها ربي معذبها شكرا على صنع ما أوليت من أسني شكرا على صنع ما أوليت من أسني bó ṣe rí nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn abáàmọ̀ nǹkan mìíràn tó dún nípò ju ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí wọ́n kọ̀ fún atáàfi ní í ṣe. mo gbọ́ rí tí wọ́n sọ fún bàbá mi pé ẹgbọ́n bàbá àbáyọ̀ ṣáájú wọ́n tún ní ké wọn lẹ́tọ́ ọmọ lọ sí ilé ìkébù mi wọ́n ni à ṣé ò ní gbéyàwó láyé ni ṣé ò ní ṣe nǹkan rí ni. tóbó ah. ẹjọ́ lọ kọ́sẹ̀ ní tàánú tàánú ni o mm, tàrọ̀ àhúmà wọ́n yìí tàánú ni pé a ẹ máa hàn lé mọ ẹ̀rí kan wọn ò ti bàánú wọn ò ti kéétà <laughs> wọn yìí tàánú náà pé ẹjọ lọ kàn tàánú wọ́n ti wá jẹun mọ̀ jẹun mọ̀ jẹun mọ̀ wọ́n ti mọ̀ yí pé ọlọ́run máa kẹ́yìn náà ń di mímọ̀ wọ́yá kùsùrù máàlù yàwó máa bá dàkí láti yí. wọ́yá kùsùrù máàlù yàwó máa bá dàkí láti yí. wọ́yá kùsùrù máàlù yàwó máa bá dàkí láti yí. wọ́yá kùsùrù máàlù yàwó gosinu bá jàlè yóbóse gbélé wárọ́kí. wáyàrú tẹ̀sí gosinu bá jàlè yóbóse lé wárọ́kí. wáyàrú tẹ̀sí gosinu bá jàlè yóbóse lé wárọ́kí. ìbí ìdíyẹ̀bá yìí ló fà wà nìyẹn pé kọ́ni yàtúntò ló máa lò yàwó máa bá dàkí láti ọlọ́run lè pé kó wá pọ̀ lẹ́yìn ẹni tó ti tó tí ó tí ó tí tí ó sì gàgà fún tẹ́lẹ̀ yẹtùrú máa lò yàwó máa ń bára ṣe láti yìí ntí ó sì a máa wá di pípọ̀ ntí ó sì a máa wá di pípọ̀ ngbà yẹ pé wòye kẹsí gúsínù bá dà yìí kú. gúsínù bá dà yìí kú sí ní wàrà kéé. Wáyé pípẹ́ sí ìgbọ́ sínú máa tẹ̀lé owó sí mi wárọ́ kiri. Ibi igi náà tọwọ́wé ebó tún lè padà rúwé. Igi tọwọ́wé tó di wandere ó tún padà wá dẹ́n tí ó rúwé tí ó jà tí ó tún sígi bolẹ̀. Látara náà ọlọ́run. Ah, ní àná, àbí màmá Júmọ̀ yìí alhamdulilayi àbí mo sínú afúlàfà níjọ́ tí òru di òru rọmọdánà di ogún tí ilẹ̀ rẹ̀ tó mọ̀ iná ó wà di ogún tí ilẹ̀ bá sùn àwẹ̀ dá abádá sí mẹ́ta àkó ìdá méjì mbẹ́ ó kù dá kan ó wá fi ìdùnnú òfin ránṣẹ́ sí wa. alhamdulilayi Awa alamin. àwa bí ọmọ náà ní rọrùn pátápátá. Eh, àgùdáwọn ẹni ọlọ́run máa ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ kan lóde. Masha Allah thank you. àwọn ah, ah. adóbìnrin títóbìnrin náà máa di àfà ah. hmm. ọlọ́pàá ti di àfà. ìlú alárùbáríkà ni bàbá rẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ dé láti mamlaka Saudi so kọlọ̀ ń wá la wọlé abẹ́ náà kọ́bánjọ́ náà ní àlùbáríkà àti gbogbo àwọn ẹgbẹ́ tó bá ń lẹ̀. àmín. wọ́n lànà ọlọ́run. àmín. láhọ́rọ̀ làkúrátà. ilà bìlà. gbogbo tó bá kù tí ń fi dùgbẹ̀dùgbẹ̀ báyìí náà bá ní sùn aláyọ̀. àmín. wọ́n lànà ọlọ́run. àmín. láhọ́rọ̀ làkúrátà. ilà bìlà. wọ́n níbi abá lóko lé àbí nǹkan náà fábọ̀ sí aya alukurani tí wọ́n kà fún wa nínú sọ́tọ̀ ẹ̀díyà ní àmì ọ̀jẹ́ one thirty six. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلوا لله مما درى من الأرض والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركاء فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلوا لله مما ذرها من الأرض ولأنعام نصيبا فقالوا هذا لله بزامه وهذا لشركائنا فمن كان لشركائه فلا يصل إلى الله ومن كان لله فهو يصل إلى شركائه شاء ما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلوا لله وذرأ من الأرض والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون بسم الله الرحمن الرحيم وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون الشريعة الجاهلية في الرؤي والثمار والأنعام وقتل الأولاد شريعة الجاهلية في الزروع والثمار والأنعام وقتل الأولاد bàbá wa ti ń kọ́ tafsiri yìí pọfẹsọ wàbà azuwaili wọ́n máa ń yọ wọ́n máa ń yọ àwọn àtúmọ̀ tí bá ń bẹ nú àyà wọ́n fi ṣàkọlé ẹ̀ èyí ni ṣẹ̀ríà ìmọ̀kan èyí ni òfin ìgbà ìmọ̀kan lára arúgbìn lára èso lára ẹran àti lára pípa ọmọ. ìyẹn ni pé tẹ́lápẹ́ nǹkan ní sẹ̀ríà ti jàhílíyà níjọ́hun ní ìsìn náà yóò tún máa bá mu náà pé àìmọ̀kan ó dùn kálùbẹ́. gbogbo ohun tó bá ti mú yàn tí ọ̀tẹ̀ yìí àti ọlọ́run àti òjíṣẹ́ nítorí ọmọ lẹ́kọ̀ọ́ yóò sì máa wà ní ẹni kéwú tó ké mi títí tó sọ̀rọ̀ ké nílùú mi títí tó tún mi títí àmọ́ tí ìbá ti lè fi tẹ̀lé tọ́lọ́ àtòjíṣẹ́ wọn gọ̀ ni láì ní dákọ láì ní dákọ gẹ́gẹ́ bí ààyè àti bí àwọn àtòrí kan nílẹ̀ tiwa tá a wà ń bí àtọ́lẹ̀ bùnmí àwọn èèyàn kan gòkè àgbà nípa mímọ̀ àtẹ̀gà àti hùn wọ́n gòkè àgbà àmọ́ ìgòkè àgbà mímọ̀ wọn kọ lọ ọ̀nà bíi tọ́lọ́hún tán ní wọn bá gbọ́ wọn kà gbọ́ ní pé ẹgbẹ́ ẹ̀yin náà pé kí ni ilé náà èyí ọ̀dà báyìí tọ́lọ́ má lẹ̀ fẹ́ gbọ́ èèyàn kò sí tí ò lè fi gbọ́ èèyàn ó lè fàyà gọ̀ọ̀yàn ó lè fọmọ gọ̀ọ̀yàn ó lè fọmọ kí ó gọ̀ọ̀yàn lè fisẹ́ gọ̀ọ̀yàn ó lè fowó gọ̀ọ̀yàn ó lè fi ara yẹn gbọ̀ yàn ọ̀rọ̀ títọ́ ó lè fi gbọ́ ọlọ́run ní kọ́mọ́tò wá jàmá. amiina. kámọ́dé ṣe ń ta èyí tí e gò wá káwọn náà má fọwọ́ fà fàkúfà ẹni bá ṣe ń tọ́lọ́ ó fi gbọ̀ yóò gbọ̀. Hmm. bẹ́ẹ̀ rí àwọn aṣòwòṣòwò tí wọ́n lọ ra ọjà níbi ẹbí máa rajà tí a máa jèrè abẹ́nìkan lè gọ̀gọ̀gọ̀ kọ́ lọ rajà níbi tí ògbé ní jèrè yóò dẹ̀ lọ ra ọjà níbi tí ó gbé jèrè yóò sì gbé lọ bí tí wọ́n gbé máa tà á tí wọ́n gbé máa jèrè àmọ́ ń gbọ́ bá tà wájú tẹ̀yìn tán lọ́wọ́ bá gọ̀ yóò ka ó sì. yàà ó mọ̀ ṣe gbèsè ọjà yìí mà yọ owó ọlọ́ǹgọ̀ ni ọlọ́ǹgọ̀ ni kọ́lọ́ mọ́gọ̀ wa. nta tún débẹ̀ ní pé ẹ bá fẹ́ gbọ́n ẹ ń bá fẹ́ gbọ́n láti dìbò àti ọlọ́run. ó sì ń jẹ nínú àwọn àfáà ilẹ̀ yorùbá ń bí ike wọn ò ṣeé pè ní kéwú níbẹ̀rẹ̀ àmọ́ wọ́n so mọ́ tọ́lọ́ lọ́rùn lọ́rùn dandandan yìí pé tọ́lọ́ ni kódà èyí tí ìṣe tọ́lọ́ gan sàn-sàn wọ́n tó wọn mọ́ tó pé kò yé wọn wọ́n tó wọn mọ̀ kó tọ́lọ́ gangan kọ́ bí láwà nísìnyí yàrá yẹn ò ní tuma kankan nù imáni kò sí kankan nígbà tó wá gbádá sẹ́nìkan wọ mọ́ni àmìlà sẹ́nìkan wọ bá ń sọ̀rọ̀ lọ́jẹ́ wọlọ́mọ níta ń lọ o sì máa tó bá bẹ̀ mú wípé ọ̀nlọ́lé àná rẹ̀ kọ́yẹ́ kọ́ orin kan pé kọ́ wá gbádá o sì mọ̀ pẹ́nu sẹ́dọ̀ lọ bá sòkòtò rẹ wọ̀ kò lé kún ẹ̀sìn rẹ kò dé kù bẹ́ẹ̀ náà wà nínú náà. ọkà pa alẹ́ bá a ṣe wà yìí pé ara máa tú ọrọ lọ́n fún yín kálẹ̀ tó sórí orí tẹ̀yìn náà. ó ah, ló ah, orí ìwọ ọwọ́ ọjọ́ ra wọn ó yẹ kí ó yàtọ̀. Ah, nígbà adájọ́ fẹ́ dájọ́ adájọ́ lọ gbé ewu kárí. ọlọ́dẹ owú ìbá àtọmọ ogójì ọdún lọ́dún adájọ́ yóò di owú ó dàbí owú kálí mà pé n bábẹ́ sọ lágbára pé yọ sọ ọ̀rọ̀ sínú òní ṣe tako bẹ́ẹ̀ lọ́jẹ́ la fi wá láwà ní la fi fi lé àyàtọ̀ sí bájọ́ kírun ní ìsìn irun ọ̀jú yín lọ kódà pé yóò dé fìlà kò ní ládàá kankan tó fi dínkù bẹ́ẹ̀ láwà ní náà àwọn àbá yìí níbi tí wọ́n rò pé.

Allahu akbar. Nígbà ìgbẹ̀yìn kọ́ tiwọn lọ́jánà tiwọn lọ́sẹ̀kù. Tiwọn lọ́jánà tiwọn ní odòmùgọ̀. Èyí tó ṣe pẹ́pẹ́pẹ́ ń bẹ̀rẹ̀ tó ṣe déédéé tí gbogbo ẹ̀ dọ́gba gbogbo ẹ̀ mu ọdọ̀mùgọ̀ kẹ́yìn náà. Ní dandan náà. Ah, ẹni bá arábẹ́ lọ́wọ́ mú lọ́gbọ́n, ìní ó sì gbà kẹ́yìn. Tó bá di bẹ́ẹ̀, ẹ̀yà ajá tó ń rà sọ́lọ́ mú sí i kọ sàtọ́lọ́ mújèkejì rẹ lọ àsìkò òun tó wọ táyì lọ kí tiẹ̀ kí jàmá gbòǹtẹ́ni ọ má jẹ má jẹ ntẹ́ni ọ má mu má mu ntẹ́ni ọ má wọ̀ má wọ̀ ntẹ́ni ọ má wò má wò ó orí ntọ́lọ́ wọn sọ ọ dà tí ó sọ ọ̀la rẹ dà òní rẹ orí tí ó sọ dà ọkà máa gbọ́n ni gbogbo yàrá máa gbà tí wọ́n máa gọ̀ tọ́ bá gbà bẹ̀ òní gọ̀ tiẹ̀ tí ọkàn tó di dán ni àbí kọ́ mọ̀jẹ̀ ọgbà bẹ̀ rárá òfẹ̀kẹ́ ní gbàbẹ̀ ọwọ́ àgbàbẹ̀ nìyẹn by mistake ọkàn dọ́gbọ́n ni pé abẹ́ẹ̀rí wọ́n bá tún sọ pé a ẹ má fara wé o hmm. wọ́n sara wa àwọn àgbà nìyẹn irọ́ ni ẹnu tọ́lọ́ntọ́ rámú ni ọlọ́run a fẹ́ júwe òmùgọ̀ tí ń bẹ lára àwọn aláìmọ̀ kan وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا ni wọ́n bá ṣe ìpín fọ́lọ́run nínú ntọ́lọ́run dá ẹ máa gbọ́dọ̀ máa ọlọ́run ló dá gbogbo ohun tí ń bẹ lókè ìpẹ́ èyí tí ń bẹ ní òpẹ́ ńlọ́dá èyí tí ń bẹ ń sánmà ńlọ́dá ìpẹ́ gángan fún rẹ̀ ńlọ́dá sánmà gangan ńlọ́dà àwọn adẹ̀dẹ̀rìn wọ́n tún wá sọ wípé èyí ni tọ́lọ́hún èyí ni tọlọ́hún. ọ̀kọ́lù hàdà líláhi bísàmìhìn. fàkọ́lù àṣà líláhi bísàmìhìn. wọ́n á sọ lẹ́nu ara wọn pé èyí ni tọlọ́hún ẹni bá pín nǹkan. jàmá ẹni bá ti pín nǹkan yóò pín àwọn àfihàn fẹ́ tó ní nìyẹn èèyàn lówó ń sìn lápèjúwe bóyá ọkọ̀ àbókéré owó rẹ ni o ìyàwó rẹ wá bọ́ ọbẹ̀ olóńfẹ́ pín àbọ̀mọ rẹ bọ́ ọbẹ̀ olóńfẹ́ pín owó tiẹ̀ owó tiẹ̀ kí lọ́kàn pẹ̀lú kọ́ba mi pín èmi mo máa bí ìdèdè gan mi. ọ bá fi tán èwo ló bẹ́ẹ̀ kó mi fún ebi wọn bá pé a máa jọ pín nǹkan nǹkan tá a jọ ní ká bá jọ pín lọ́ọ̀bì ah, ní ká wa. Oní ẹtún ba dé na Kónà kónà fi làákà ìtọ́pá rẹ̀ ẹjọ́ ah, Nígbà tí èèyàn ní nǹkan tí ti wá máa pín ah, kò ní Mọ̀kọ́ sá mọ̀. ṣé Mba tí mo ní ẹ̀rẹ́ à kí wọ́n mọ bí ẹ̀rẹ́ àmì wà. bàbá ìmọ̀ mọ̀ bí wà bàbá wa ní mòdìrú rè wà. ẹ̀yin náà ah, ọkọ yẹ́yẹ́ ò lè mọ bí ìyàwó rẹ̀ wà báyìí ah. abẹ́ ẹ̀ mọ bẹ̀ wọ́n ti kọ́ ọmọ bẹ̀ kọ́ ọ tún dára mọ́ràn kan o búra ah. pé wà láì fọ́ ọmọ bẹ̀ bóyá ló fi sọ́mọ́ bẹ̀ yóò fún ẹ pé tọ́ wà ń. kì í dógùn pa bóyá ọ ìgbági tó ọgbọ́n tó wà yẹn kì í dára kíá nígbà tí ò ní para rẹ̀ bí ọkọ̀ ajáde bá ń pọ̀pìpì ajáde púpọ̀ pé ẹgbà tó wá kú bí ọ̀dọ̀ sọ́ọ̀bù tọ́kù sọ́ọ̀bù látàárọ̀ ti sìn nígbà mo pe nọ́mbà rẹ mo kọ́ sẹ́ ń pe gbági gbági dùgbẹ̀ dùgbẹ̀ dùgbẹ̀ gbági sọ́dọ̀ rẹ ní ẹsẹ̀ ń pe gbági ìṣòwò ìṣe àà babalábájá sọ ọ̀há mi ni. wàhálà ìṣe àpò báyìí. sọ ọ̀há mi ni. ọ̀sán àrùn sòsì handle tó. nígbà tó ni pé ntẹ̀yẹ̀ bá ní tán wọn yìí bá pín ọlọ́run ló ní gbogbo ntọ́ dá níbí dá àti yí níní tán jíjẹ́ ẹrú fún olóní tán àwọn àdèdèrè nígbà àìmọ̀kan wọn ní àwọn eléyìí o nínú nǹkan oko o nínú ẹran o. هذا لله بذابهم وهذا لشركائنا wọ́n á lé eléyìí ní àwọn ti àwọn ọ̀gá àwọn àwọn babalóòsà àwọn eléyìí ní tiwọn ọlọ́run kò ní mọ́ àwọn ẹran yìí àwọn ẹran yìí tọ́lọ́run eléyìí àwọn ẹran eléyìí tó sa ní. wọ́n pè kàfóòsà tí èèyàn bá ń bọ́ ìtú àìfà nìyí àkọ́kọ́ náà èèyàn kọ̀ọ̀kan gbọ́n ò ní ṣe é tàn ò ní ṣe é ní lè bọ́ sọ́wọ́ èyí àdó àdóyè ọ̀jẹ́ èyí jẹ èyí ọ̀jẹ́ ń tọ́ yẹn náà ní àwọ̀ ó. iye eyi ọ̀jẹ̀ náà ni elo ẹ̀lò sábọ̀ ń bá sọ̀rọ̀ tọ́gbàgbọ́ra rẹ tọ́dàgbọ́ra rẹ òdìbọ̀ ọwọ́ dọ́gba èyí rẹ̀ ń bá sọ̀rọ̀ yíyá béèrè pé sọ̀wọ́ náà mẹ́tí ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ sáà. tàbí ṣe lójúmọ́ àti ọmọ àárí pìtì ń tọrọ ọkọ fún bí ẹ gbóhùn lọ́mọ̀ fún rẹ sẹ́kẹ̀ tó ṣe ni mo bá sọ̀rọ̀ ni. ọmọ èkejì ẹ wà nílò òyìnbó. èkejì wo ni. èyí yé náà. yẹn wọn. báwọn. ẹ máa wọn á ní sà wọ́n wàá ta nǹkan lọ́wọ́ ní nǹkan pẹ̀lú kó tó máa fi kúnlẹ̀ wàá san wọn ò ní sọ pé àwọn làwọn fẹ́ jí nǹkan oníkan wọ́n á sọ pé ó sà lọ fẹ́ gbà á abá nínú tàǹlẹ̀ Yorùbá ń bí pé ababaláwo ti bí wọn a máa wú ọmọge sùnsùn sọ̀sọ̀ ọmọge tó bọ̀ wálẹ̀ wọ́n dẹ̀ tó bàbá yẹ pé òòsà gbà àà ìfà ah, ah. gbà. òòsà àwọn. wọ́n tún wá máa jó ilé wọn pé ah, ìfá ń gbọ́ ọmọ àwọn tó. wọ́n máa pè níyàwó fá ìfá lọ́kọ rẹ̀. ní nǹkan kí nǹkan ní fá máa gbà. ilé tí a ń pè ní fá o kìíní pọ̀ kan dáni o àti inú bá ti ń kó sí o ni a ń pè ní o ẹnìkan á bẹ̀rẹ̀ pé ṣé èpò ọ̀hún àti àtà àti ẹgbẹ́ ọ̀hún ní ń bá àṣàṣepọ̀ tẹ́lú pé níyàwó fa. Ah, ah. wọ́n jẹ́ ọmọ ọlọ́mọ nìyẹn o. ìfagbà yìí. ìfagbà yìí o. ó lè. aláìníṣẹ́ tó fẹ́ jẹun tó ní tó lóun jẹ. ayé jọ́njọ́ ni ti ń bọ̀ àìmọ̀kan ní máa ń fà á. nàbẹ́sọ̀ fáǹsì pé kásì ìtaba fẹ́ ṣe láti yanjú ọfẹ́ kí ó ké yanjú ọfẹ́ kàwé kà yanjú méjèèjì lọ́fẹ́ ṣe pọ̀ kó lè di grade one ṣe yanjú méjèèjì ọ̀wá sí inú kádàrá rẹ kọ́ ṣe yanjú bàbá ṣe gbogbo ẹ̀ mo kó dá yanjú mọ̀lá ṣe dáko yanjú. àwọn èèyàn ti ń dá oko ní ìsìn tí wọ́n ń gun ká ọ̀kan nù bàbá ọmọ akẹ́kọ̀ọ́ wa kan. ọwọ́ aṣọ anjoni lèkè láti ọ̀nà wájú ọ̀nà wájú ọ̀nà Ògùn stage lọ́nà àmọ́kò sí ẹ má fi yóò dùn pé ó ti dolówó ọ̀yẹ́ ìgbà ìdè púpọ̀ o ó ní ọlọ́run ti bàbá pé àwọn kòkó ti bẹ̀rẹ̀ èso àwọn kọfí ti bẹ̀rẹ̀ èso káàní Before fọwọ́ ṣiṣẹ́ mọ́ nsì iṣẹ́ oko ní nsì rẹ̀ bukulu ọ̀fẹ́ dada yẹn ju àfa ìjọba fẹsẹ̀ gbálẹ̀ kí tọ́ ma wá gba owó olówó kì í mara baranda maranda mara wọn lọ ṣiṣẹ́ tiẹ̀ kó làágùn kò lè ní baraka. a máa dọ́gbọ́n jẹun máa dọ́gbọ́n jẹ èèyàn máa lẹ̀ kankan yẹn ọ̀tọ̀rẹ́ ní tí ó sì ṣe ọ̀tọ̀rẹ́ ní tí ń gbowó gbogbo kálákálá bẹ́ẹ̀ yẹn jà ìdí ni ni máa ń máa si ṣe bẹ́ẹ̀. ẹ máa wá gbọ́ ọlọ́run á tú àṣírí wọn. màmá kánà lè ṣòro ká ìhín fana yasilu ilà lọ. ìyé tí ẹ máa wá sàmì sí pé àwọn babalóòṣà àtòṣà ló ní ìyẹn àmì ìsìmọ́tò ọlọ́run láyé tí yé má tẹ̀sí bọ́ ọ̀nà tọ́lọ́run bá gà wọ́n yọ pò. wọ́n àgbẹ̀rànjọ rẹpẹtẹ pàkúmí màálùú Agbo, ńláńlá ó ti ní bí wọ́n ṣe é gbà ẹ gbọ́ tó bá ń kàdé síjọ. sètáàni ti kọ́ ọlọ́gbọ́kọ́gbọ́ ìtọ́mọnìyàn ò lè rárá ọ̀tá yọ rẹ̀ lóṣẹ̀ ní ayé wọn ti kẹ́ ẹ lẹ̀ pé bí nǹkan oko tọ́bẹ̀ lọ rí báyìí lọ́dún ntí ògbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ lọ́dún wọn à ní tọ́wá lọ rí báyìí lọ́dún àti pé yí àpò báyìí ní fáwọ́ gbà ibà kí ọjẹ o àwọn òkúgbẹ tí ò ní sẹ́wọ̀n ní ọjẹ o. àwọn òkú wọn rárá sọ yí pé tí òjò bá ilé rọ̀ níjọ́ àtàlàtà tó bá yẹ kó òjò bá gbogbo àgbẹ̀ oko ẹ̀dá mẹ́wàá bẹ̀ táwọn kí kan ojú wọn àmójọ ńlẹ lọ tẹgbẹ bí kan ọba bọ́ọ̀sì kan bọ́ọ̀sì ńgbé yàtọ̀ fẹ́ yàn ká pé kọ́ lọ́mọ amúdà mẹ́wàá owó rẹ̀ ìwà tó bá ń ìdá mẹ́wàá wá kọ́ máa fún Jésù kábẹ́ ìgbà ọ̀nà tó ń Jésù wà sẹ́yìn kú lọ. mo lé ẹ tẹ́lẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́pẹ́ lá máa fi gba ìdá mẹ́wàá owó máa jọ bí ẹ bá fẹ́ wú pẹpẹ tó amúdà mẹ́wàá wá ọ fẹ́ wú pẹpẹ nìyẹn ọlọ́wà parẹ́ ẹ̀ẹ́dẹ̀ ọlọ́pàá ìwọ gbogbo ẹ̀ lẹ́nu pọ̀. Ìjọ pé òsàlẹ̀ bá yàn án láàyò fún. Ọ̀la ya sílù ilà lọ́. Ìyá òde bọ́ọ̀nù tọ́lọ́run láéláé. Wà máa ká nálé láì fọwọ́ yọ sílù ilà ṣúraká ìhé. Àmì ìjọba fún òsà wọn. Ìjọba fún òsà wọn ò lè bọ́ bitọ́ lọ́hùn. Bí ìjọba fún lọ́hùn, tọ́bẹ̀ ìsinmi ṣéèkì bọ́ọ̀nù tòsà òsàgbàánu. màálù wọn bọ́lọ̀ ní màálù mẹ́wàá màálù kan wá jẹ inú màálù tòṣà lọ bí màálù tọlọ́hún ó ní ẹ̀mọ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ jẹ́ kí màálù tọ́ lọ́hùn ó jẹ lọ bí màálù tó sá. mo ní ẹ̀rọ ìjọba òde máa o. o sá ti gbà. o sá ti gbà. sẹ́mi wọ́n máa bó ọ̀sẹ̀ máa bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ máa bẹ́ẹ̀ nìyẹn síbẹ̀síbẹ̀. sẹ́ni wá kí gbogbo eléyìí tó gbé òkè báwọn kan ràdásí máa jẹ́ èèyàn rí wàá ní ìlú ẹ̀fá tàsíkò tiẹ̀ náà pé òkè àmọ́ retí tàwọn tìsín náà. Isu olóṣogbo àwọn olóṣogbo ń dọ̀hún tí wọ́n bá ládùn sùn gbogbo ẹni bí sọkọ wọ ọjọ sí ẹ. yẹs ẹ wá ìwọ gbogbo máa gbin sun pátá wọn kọ́kọ́ wá arúgbó wálé olóṣòkò ní o torí pé wọn la ìṣù ọdún wọn nà bẹ la ìṣù ọdún gbogbo àwọn ọ̀gbìn ṣúgà káwọn wọn ò lóko káwọn ò lódò àti fàràǹdà ti ti pẹ́. wọn ò lóko ọ̀dẹ̀gbà ah. ní pé ọ̀dẹ̀gbà ní nígbà tó kàwé mọ́ ṣéwèé ó ti kọ́ ní nǹkan rí lọ sí ti tiẹ̀ òun náà wá òun náà bẹ́ẹ̀ ọdún òmólífìn. ó ti yí iye ẹrù su tí o ní ẹ̀ẹ́dọ́gbìn tí ó wá sílé ọlọ́sùn àbí olóṣogbo. olóṣogbo. so tọ́wárù dé wọ́n à ní wọ́n fijọ́ kan la iṣu ọdún wọ́n à fi iṣu gbáà wọ́n à fi iṣu wọ́n ti ta kọ́ sí lọ́rùn àwọn aráàbà wọ́n à jẹ súnbẹ̀ tọ́wárù ẹgbẹ̀rún iṣu wá wọ́n ti di ọmọ ọgọ́rùn-ún iṣu faraàdù mo gbọ́ ìtẹ̀yìn láìpẹ́ yìí lẹ́nu bàbá wa alákùfò bàbá wa alákùfò mo gbọ́ láìpẹ́ yìí ńgbà tí èmi wọn pẹ̀lú wọn ń sọ̀rọ̀ wọ́n ń júwe bì kan inú oko wá fún mi pé ibẹ̀ ni a gbé ibẹ̀ ni a máa gbin su ọlọ́sí. su ọlọ́. tí bọ́lá tó kó ṣe ń jẹ su yẹn ọlọ́ ni o rùsùn fún wọn. ilé tiwa wá ní ilé ọlọ́. nípa pé àwọn bàbá wa jọ lọ́rẹ̀ẹ́ wọ́n gba ọlọ́ ọlọ́ bàkan rí bàbá bá lẹ̀ bàbá bàbá ọba àsìkò wọ́n á dúró fún mi pé tí n bá ń lọ lókè mi báyìí láti ibẹ̀ délẹ́gbà ni bàbá yín àgbà fi gbèsè ọ̀lọ́ pé gbogbo obìnrin àbà yìí ní lọ bá wọn rùsù wá fún àwọn tí ó jẹ̀sù. àbábọ̀ ni pé bàbá bá lẹ̀ wá ní ọlọ́run yìí jẹ́rú gbé ṣùgbọ́n bàbá yìí tẹ́ gbèsè gbèsè fara lù fara kòfò tí wọ́n wọn ibẹ̀ lẹ́yìn ti jáde ní ìsìn ìdí abajá pé ọlọ́run yìí jẹrú gbé kẹfẹ́ bàyọ̀ ń bẹ̀ bí nǹkan bá míìsì nínú ọtí wọn bọ́ọ̀lù tọ́lọ́run wọ́n yọ faga tí nǹkan bá wá míìsì. ìfọwọ́ yẹ sílu ilé aṣọra kan ìhín. èyí tó bá ta fẹ́ lè fèlé nínú tọ́lọ́run bọ́ọ̀lù tiwọn. ọ̀sán ti gbé. ọ̀bọ̀tẹ̀lẹ̀ ìjà amọ̀tò ara ń bẹ̀. ọ̀dọ̀ ní sáà máa ya. sáà máa ya kó wọ́n. ní jẹ́nájọ́ òun ó burú bá wọn abà. èmi mo ní gbogbo nǹkan ẹ fún mi ẹnì kan ń tèmi ìkẹsì tèmi tọ̀ lẹ́yìn náà ẹ tó rẹ tó ṣe é ṣe tèmi lẹ tó ń gbà mọ́ ti yín gbogbo tí bá ń jẹ́ tọ́lọ́run lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà ẹja fún ọlọ́run má lùpọ̀ má lùpọ̀ sàkà ọyọ padà síbi tó yẹ yọ jọ o ẹ má jẹ́ àlùpọ̀ ẹja fọlọ́ ní tiẹ̀ tọ́lọ́run ni kí sàkà wọ owó wa ká ọ́ tọlọ́run ni kárí jẹ kárí mu kọ́sẹ́kù ká pé tọlọ́run rèé ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ọlọ́run ẹgbà. Hmm. wọ́n kéńdé nǹkan wá lánàá ń sí títí ní ń sí. ọlọ́run kò sẹ́ o. aráàfin gan ń wu àwọn ajá náà sì pè. pé wọn ò tí ì pè títí ń dún. ń sí ni o ẹlẹ́rù ti kẹ́rù lọ báyìí. ó ti kún kẹ́ lọ. ó kú bí ọlọ́run ó ti wá jogún ẹ̀ kó tẹ ọlọ́run kọlọba ní ṣe rọrùn. Allahumma àmín. sábà jẹ sẹ́kù tábọ́lọ̀ ní díẹ̀ mbẹ́ ìyẹn wò gan nísìn kí gbogbo wa yìí káti ẹ̀sìnú yìí pé pẹ̀lú a pẹ̀lú pé ọlọ́run ń ṣàánú mi àkáàtì nọ́mbà kíjà máa fi síta iye tí ọlọ́run bá fún un lágbára má káti ẹ̀ fi síbẹ̀ mọ́mú wa bá wa. sàrà méjì ló èyí tó hàn àti tó pamọ́ wọ́n lé ló dáa jù àkọ́kọ́ àǹfààní ni wípé anábì ma pa ìdínú ọlọ́run rẹ. kọ̀dọ̀ sẹ́ni tí nǹkan tí ń wa. ìjọ tí a bá wá ṣe sàárà tó ìbínú ọlọ́run ló lọ́wọ́ fi parẹ́ fún wa. Allahu akbar. ẹ̀hún lágbára ten thousand òun five thousand òní two thousand òní five hundred òní one thousand òní kódà ọlọ́run ti sọ ọ ti rọrùn ó ti rọrùn nísìnyí kò ní ìdí ó lọ báǹkì kankan pé ẹ ọ dà mí lọ báǹkì rárá bó o bá máa ṣe lórí sẹ́ẹ̀tì rẹ wọ́n bí àwọn tí a máa ṣe pé sẹ́yìn lówó lórí báńkì lórí ìdílé ní nọ́mbà àkáǹtì yìí káàkiri ẹ máa ń jì sí nọ́mbà yìí. kọ́ba ọ ọlá kọ́ mọ̀ ọ́ nìkan ọmọ aya rẹ kọ́mọ̀ ọmọ ọmọ rẹ kọ́mọ̀ ọmọ sẹ́ rẹ pé lórí ara mi aya mi ọmọ mi mo fi léyìí dókòwò ẹnìkan ò mà ìwọ nìkan mo fẹ́ kọ́ ọmọ àkáǹtì dà ẹ bá ń jù síbẹ̀ yìí pamọ́ ọba kó o ní rẹ ni iye ọjà kó yóò ti pọ̀ sí ọwọ àkó lórí ara rẹ kọmọ ṣàìsàn òkò lórí aya rẹ tọmọ rìgbọ́ òkò lórí ọmọ rẹ tọmọ ló ní kódà sí èrè tá à ń jẹ lára ọmọ jù kọ́ ma ọ jẹ́ ọmọ tó yanjú lọ tọ́lá wọn fi wọ́n dùn wá nú kárí wọn tínú máa dùn. kéwú kan mà á ìwé kan mà á iṣẹ́ kan mà á tí wọ́n máa wá ṣe rúgbúrúgbú ká máa ṣe rúgbúrúgbú ká máa náwó ọ̀rẹ́ sí wa ilé rẹ ọmọ ẹjẹ́ rà ọ̀nà tá a lè gbàrà nìyẹn torí pé nínú owó wa tọ́lọ̀ ń fún wa ẹ̀yẹ ayọ̀ tọ́lọ̀ ń fún bẹ́ẹ̀ ọlọ́run ló ní gbogbo ẹ̀ àmọ́ fáwọn ní lórí ẹ̀ a lè ná bí ọba wù wá.